نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته lórí ìbéèrè àkọ́kọ́ pé pé ṣé àwọn tí wọ́n pè ní hermaphrodite tí wọ́n wà àwọn tí wọ́n pè bẹ́ẹ̀ nínú gbólóhùn àwọn àfa òní ìmọ̀ pékìwù wọ́n máa ń pè lóyìn bẹ́ẹ̀ ní alikunsa alikunsa yẹn tó dá sí pé ó ní àmì abo lára ó dẹ̀ tún ní àmì akọ lára a máa wáyé bẹ́ẹ̀ irú àwọn yẹn bẹ́ẹ̀ bẹ lọ́kùnrin lóbìnrin tó dá sí pé anígbáyà ọkùnrin sì ni abẹ́ rẹ̀ kò jọ́ tóbìnrin tó wà bẹ́ẹ̀ dáadáa omi nìyí tó bá ní méjèèjì bẹ́ẹ̀ ìkún padà lékè tó bá lékè ẹ̀ eh, alùkúnsà náà sì ni tó ti yé alùmọ̀kànnà tó bá lékè lápàdà wáyé pé ó kéwòó abo ni ṣùgbọ́n ó ní àwọn àmì akọ lára àmọ́ abo ni. àmì ìtabárí pípọ̀ ọ̀rọ̀ rẹ̀ gba èrújú a lè ti síbí ká lọ bẹ́ẹ̀ la lè ti sọ́hùn ká lọ wọ́n á pè ní alukunsa almuskan ó wà bẹ́ẹ̀ ìtúbáyé pípọ̀ ọ̀rọ̀ rẹ̀ bá ṣe fi ti síbí kan tó yẹ pé n tó pọ̀ nínú àdámà rẹ̀ tabole abúlápè tó yẹ pé n tó pọ̀ nínú àdámà rẹ̀ akọni akọlápè àwọn tó ní tí ìṣíta akọni ẹ ànígbé ìdájọ́ léwu kó lè dásí pé àwọn obìnrin wọn aṣọra fún tó ti yé ṣùgbọ́n ìfìdí ẹ̀ bá rú pé a lè sọ pé akọni a lè sọ pé abo ni ó rújú gan-an wure yoni kò á bá lò àwọn obìnrin ó bá lò níbàlò ọkùnrin àwọn ọkùnrin ó bá lò níbàlò obìnrin irú yẹn bẹ́ẹ̀ àní máa wà ní kọ̀kọ̀ pẹ̀lú ẹ̀ nabi sallallahu alayhi wa sallam onílẹ̀yìn ilẹ̀ yakurubanna ahadukum la yakurubanna ahadukum ma ìmọ̀ràn àti ìdàsá létí kúmọ̀ ṣètọ́nù ẹnìkọ̀ọ̀kan lọ́kùnrin gbọ́dọ̀ máa bẹ pẹ̀lú obìnrin kan àfi kí ṣètọ́ ní tó jẹ́ ìkẹta wọn. sòrò rẹ̀ tó dájú pé àlòkùnfà ni títí tí ẹ clear látara wípé àrí ti tì síbì kan seventy percent tó ń bẹ lára ẹ̀ akọni àbí aboni ṣùgbọ́n thirty percent òun ló fi ní ti ẹ̀yà kejì irú ìyẹn nìyí á bá lò pẹ̀lú ìdájọ́ seventy percent. àmì ìtura ti pé fifty fifty òun ni bó ṣe ń tọ̀ bẹ́ẹ̀ bó ṣe ń tọ̀ bọ́kùnrin ṣe máa ń tọ̀ bẹ́ẹ̀ ló ń ṣe nǹkan oṣù <laughs> a lè sọ pé báyìí ó ní tọkùnrin máa ní ó sì ní tóbìnrin ní ó sì ń ni lára irú àwọn èèyàn yẹn nìyí kò yẹ ká máa wà papọ̀ ní àdáwà papọ̀ pẹ̀lú wọn lórí social media social media kò tọ́ kọkùnrin kó wà pẹ̀lú obìnrin ní kọkàn torí pé kó social media lè kírètì yàrá tẹ́lẹ̀ kò ní mọ tó ń lọ láàrin àwọn méjèèjì tẹ́lẹ̀ kò ní mọ̀ gbàláyé wà ní social media tẹ́lẹ̀ kò ní mọ̀ tẹ́tù látara chat rooms so gurufatu eh, alhiwar conversation tó ń wọ lọ púpọ̀ bẹ́ẹ̀ so irú yìí ni kò tọ́ fún wa kọkùnrin kó máa chat pẹ̀lú obìnrin kóbìnrin máa chat pẹ̀lú ọkùnrin àyàfi tó bá jẹ́ ní bá bí bọ̀rúrọ̀ pé mo fẹ́ kẹ́kọ̀ọ́ mo fẹ́ kẹ́kọ̀ọ́ tí ó bá ti sí yẹn bẹ́ẹ̀ kò sígbà láàyè tó tó bá yẹ pé tọ̀ ẹni obìnrin táà lè sọ gbóbìnrin ni. àmọ́ kò sáà sọ fọkùnrin dọ́rọ̀ rẹ̀ rújú tó ní tọ́ láti lè wà ní kọ̀kọ̀ pẹ̀lú rẹ̀ n bá ya rẹ̀ mo dáhùn béèrè yẹn sori bá ti òun nìyẹn sùúrù àwọn èèyàn bẹ́ẹ̀ náà lábẹ́ yẹn nìyí gbọ́dọ̀ máa ń ọkùnrin máa ń bó lillahi mulku samawati wal ard yakhluqu ma yasha tó lábẹ́ khalqu ma ma sha'a ìdáhùn tó bá wù òun nìyẹn tó ti tọ́lọ̀ kó dáhùn tó wù òun nìyẹn kéde nìkan náà ni tọ́lọ̀ bá dá nínú ọ̀ràn ọmọnìyàn tó ń jọ wá lójú àti ríyàn tó lórí méjì ìyẹn sì máa ń lórí kan ni àbí àti ríyàn èèyàn méjì ikùn kan ni wọ́n ní wọ́n sì bára wọn lò láti pé ní sí ìgbà tí wọ́n ti fi wọn títí tó fi kú ikú kan ni wọ́n ní ìwé lẹ́yìn mi yóò mọ̀ bọ́ sábẹ́ kí ni ìyàkọ̀lókù máa yàṣà àti rí yẹn tó dájú pé ọkùnrin ni kò lábẹ́ obìnrin ni òun ò lábẹ́ lábẹ́ ìyàkọ̀lókù máa yàṣà tó ti yé so ìyàkọ̀lókù máa yàṣà ọlọ́run tó bá wù wọn náà máa dá tó bá ti dá sí ni innahu alimun qadir gbogbo tó bá dá nìyí tó bí tóun fi dá ẹ̀dá kò mọ́ òun náà ló mọ̀ òun náà sì ní kápá àti nìkan tó bá wù wọ́n lọ. tó kò ní jọra lójú tabari àwọn èèyàn bẹ́ẹ̀ tó ṣe àfihàn lásìkò tá a wà yìí gan tẹ́lẹ̀ pé ọlọ́wọ́n bò dá wọn bẹ́ẹ̀ àwọn tó fẹ́ sọ ara wọn dìdàkúdà bẹ́ẹ̀ tó ti àwọn adéṣe bí ọkùnrin nínú obìnrin àwọn àríṣe bí obìnrin nínú àwọn ọkùnrin àwọn ẹni èpè àárín wọn bẹ́ẹ̀ ọkùnrin tó ń ṣe sọ́júrì kó lè lọ́yàn kó lè ní kó lè yọ̀dí bí obìnrin bẹ́ẹ̀ lálẹ́ tí obìnrin náà nìyí tó lọ́ni pé àwọn ọyàn rẹ̀ méjèèjì kan pa kúrò kó lè dàbí ọkùnrin tó yẹn nìyí ìyẹn ìran ẹ̀ṣẹ̀ nìyẹn ṣùgbọ́n tọ̀ èyí tí wọ́n bí bẹ́ẹ̀ nìyí kò sí tọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala tí kò lè dá bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀dá rẹ̀ àmọ́ ní tó wọ́pọ̀ nínú ẹ̀dá ọlọ́run ọlọ́run adá akọ adúró adá abo adádúró ẹ̀hẹ́ ọlọ́run àti pa méjèèjì kò nìkan ọlọ́run àti fẹ́ ẹlòmíì náà nìkan kó má fún nìkan míì tó bá ti wọ ọlọ́run sí nìyí kò ní fẹ́lẹ́ ìrẹ́lẹ̀ kò ní fẹ́lẹ́ ìrẹ́lẹ̀ tó bá ti wọ ọlọ́run a fi ọmọ ṣàdánwò fún ni tó dájú pé èyí tá a bí gan-an kò ní jọyàn anábì wa Sulaiman nínú sọ́ṣẹ́ muslim ó ṣẹlẹ̀ sí ó lérí pé òun ó bá àwọn ìyàwó òun sixty lẹ́gbàá wa mi seventy lẹ́gbàá wa mi eighty fún òun bá kọ̀ọ̀kan ní àwọn ìyàwó òun ó bá wọn òun ó ṣeré pẹ̀lú wọn wọ́n á sì bímọ kọ̀ọ̀kan tí ọmọ kọ̀ọ̀kan ó sì jagun sójú ọ̀nà náà kò sọ insha Allah màtí àwọn ìyàwó bímọ gbogbo pátá ló bá ṣeré kankan ní wọn ò lóyún àtẹyọ kan ètò wa lóyè òní nígbà tó tún wá bímọ ní tó bí àdàmọ̀dì ní kì í ní ò lè olóbi tó yín náà lábẹ́ kí ni yàkọ̀lókù máa yà ṣáàhùn náà. Nah,

náà alhamdulilah salatu wa salam ala rasulillah lórí ìbéèrè àkọ́kọ́ nípa pé àwọn application sí tí ó fún ọ láǹfààní láti máa mọ̀ntẹ́nìkan ṣe látara fóònù títí ẹ̀ àwọn applications yẹn wà dáadáa kó rẹ pé àwọn míì ìjọba nàìjíríà lè mọ fọwọ́ sí láti lò ó ó lè mọ ju láwọn ìlú tí òfin social media ti rinlẹ̀ dáadáa bí àwọn ìlú amẹ́ríkà lọ torí pé kíní yẹn nìyí ó lè ó máa infringe privacy ẹnìkejì ẹ̀sìn mọ̀ nípínlẹ̀ nínú islam islam ò fẹ́ kí mùsùlùmí kó jẹ́ tójúbọlé ẹran jọ́nù islam ò fẹ́ kí mùsùlùmí jẹ àyè jẹ́ tójúbọlé ẹran mùsùn kì í ṣe ẹran núrù ẹran nù wọn wí <laughs> islam ò fẹ́ ká wọn tójúbọ nǹkan ní nǹkan anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó lẹ́nikẹ́ni tó bá ń yọjú wọlé wọlé tára lé bá fi kóòmù onírin tó fi ṣá lójú tójú ẹ̀ bá fọ́ hadiru ni hadiru ni pé fúnra rẹ̀ ló fojú ẹ̀ṣù fòfò rẹ̀ kò ní gbẹ̀san àìdójúbọlé olé so lórí yẹn nìyí privacy islam protect ẹ gidi gan gidi gan ìgbà àwọn òyìnbó náà dẹ̀ ni àwọn náà protect ẹ tó lọ́dọ̀ pé wọ́n máa ń fún àwọn software developers, tó máa ń fún wa láwọn òfin conditions tó le àwọn náà dẹ̀ máa ń fi síbẹ̀ ìfá àtàbá download application míì ní nàìjíríà kò ní ṣiṣẹ́ ẹ bá download ẹ̀rọ àmọ́ kò ní ṣiṣẹ́ tó ti yé ó dá àwọn oníwà láti pé just ó lè ṣiṣẹ́ lẹ́ni ibi ẹ̀ tí yẹn bá wà ṣáà lè lo àbá lè lo lórí fóònù ẹnìkejì ṣáà lè lo àbá lè lo. lókùngbà tí a restrict ẹ̀ sí ìyàwó wa kò sábúrú mbẹ a lè lò fún ìyàwó wa láti lè fi mọ́nítọ̀ ìyàwó wa ni so akáramaléṣèṣì nìyí ìsìláàmù gan làbọ̀ wa lọ́rùn pé ọlọ́run ó béèrè lọ́wọ́ wa lára rọ̀ìyà wa ìyàwó wa jẹ kan ìyàwó náà lè sọ fún gbogbo mọ́ lo fóònù mi ìfẹ́ kó lo fóònù kó rẹ̀ pé ó máa fẹ́ nira tí ẹ bá ní kí yẹn wà factual yóò nira ọ̀rọ̀ fóònù kọjá ọ̀rọ̀ facebook ọ̀rọ̀ family relationship wà níbi ọ̀rọ̀ fóònù àpègbà àpètàmẹ̀dì nínú mọ̀lẹ́bí ẹ àjẹkó lọ àjẹkó lọ rí wọn òṣòfò àbò fẹ́ lọ family nìbàdàn aláàfin ìráyè látara ibi iṣẹ́ kò dẹ̀ lè dá lọ sọ́dọ̀ ọ̀rọ̀ maharam so at least yóò lè pè látọ̀dí fóònù a lè lo whatsapp kó pè ó lè chat pẹ̀lú wọn kó fi kí wọn. lára àǹfààní social media nìyẹn ok anikuma lo fóònù tọ́ba ti wá a lo fóònù á wáyé fún ṣùgbọ́n tọ́ba fúláyè kó lo nìyí Islam fẹ́ràn ká tún mọ́nítọ̀ wọn náà torí pé social media ó dàgbà tán mú yàrá láti lóòkè ni ẹgbẹ́ mú kúrò lóko Ọ̀yọ́ oko Ọ̀yọ́ làtọ̀ tó ń ṣe Ọ̀yọ́ ẹ wá mú wá sí jùlẹ̀ lẹ́kọ̀ọ́ bákan méjì ninety percent tó súnmọ́ ni pé ní ti torí ọ̀nà àti àkúyà ń pọ̀ ń tà ó lè bọ́ sọ́wọ́ agbèrò ó lè bọ́ sọ́wọ́ owó kò síbi tó bọ́ sí tó ti ṣoríire láwùjọ wáyé àti tọ́lọ̀ bá fẹ́ ṣàánú ẹ̀ ló kù pé ọlọ́wọ́ tọ̀sọ́nà tó bẹ́ẹ̀ náà ni ẹni tó bọ́ sínú social media tó ti yé láì sí ẹ̀kọ́ kankan síwájú ọ̀nà àti sọnù ó wà bẹ́ẹ̀ so ọrùn wa ni mọ́nítì báwọn ìyàwó ṣe lo social media àwọn tó máa ń sin bẹ́ẹ̀ ọ̀nà wọn lọ tó ráwa la fún wọn níyẹ̀ǹda kí wọ́n lò so tabari àwọn application ta lè ó ní kan wà tí mi ìrántí orúkọ yẹn but ó wà ní play store ẹ pé ìyẹn nìyí ó kàn wà fún talento operate phone mi tó ti yé ó máa gbé picture wa, a rí fídíò ó máa gbé fídíò ẹnìyẹn wá ẹni bá ti ṣí fóònù ẹ báyìí a ti fèsì ẹ ẹ bá wo next week gbogbo bí ẹ̀rọ ó so kódà fóònù tí wà gangan náà ní ìta bá gbé kalẹ̀ ẹni bá débẹ̀ lẹ́yìn wa tá a mọ̀ ti capture a ti video ẹ̀ nìyẹn just bí two seconds a video ẹ̀ ó dàbí cam record bó ṣe rí nìyẹn bó ṣe rí nìyẹn tẹ́gbọ́n àwọn obìnrin nìyẹn àwọn ìyàwó wa àwọn ọ̀nà máa ń kọ́ alẹ́ kọ́ kínní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìmọ̀ ń lo kínní fingerprint ìní máa ń lò àti ìdí má ti sùn wọ́n mú kàmí láì. wọ́n wá mú kàmí wọ́n bá tó wá tẹ́ ìdí débi tí wọ́n yá ìbò yóò ṣì bọ́lẹ̀ ti di nìyí ó tan wifi lóòótọ́ ìmúdí màmá tan wifi fún yẹ́sì máa lò bá ti wá sùn ní ìwọ́n kan ó sì ti rẹra àmọ́ ń dọ̀tọ́ lọ́wọ́ ó tọ́ sí ní ọkàn náà yá kí náà ń ṣẹlẹ̀ báyìí ẹ̀ẹ́ wọ̀nyí náà ti máa ti fẹ́ gbé báyìí hmm, máa ti báyìí máa ti báyìí àtúnṣe ah, báyìí àtúnṣe báyìí ilé àti báyìí àwọn àjọ yíra wa ẹ̀ẹ́dẹ̀ tí sùn àdìgbànì kí ni pátánì lèmi náà máa ń lò kò sí pátánì kò sí kò yèrè pátánì ẹ̀ wọ́n yóò bá gbọ́gbọ́n púpọ̀ ìyá rẹ̀ náà gbọ́gbọ́n ṣíṣe nì tó kò sábúrú mẹ́ ká máa ń tọ́ gbogbo ẹ̀ sí gbogbo ẹ̀ lọ tó ti yé èyí tó pàtàkì jù ní ẹ̀kọ́ kápá àwọn ìyàwó wa wàláì al-muraqaba wa shahada kádẹ́ká àwọn ìyàwó wa kán mọ ìpele ìpele tí wọ́n fi bá ọlọ́wọ́n ba lò ìpele mushahada òun ló ga jù kán feel at every point in time wípé ah àárọ̀ náà ní tí mo fẹ́ ṣe yìí. àárọ̀ lọ́hùn àárọ̀ lọ́hùn àárọ̀ lọ́hùn àárọ̀ lọ́hùn salam an wọn tó dàbí ẹni pé wọ́n ń rí bí ẹni pé wọ́n ń rí ká tàrà lórí náà ti fa ilẹ̀ musakun tàrà fa ilẹ̀ òun yàrá kódà bó dàbí wọn ò tiẹ̀ rí lọ́rọ̀ ẹni kó lè rọ́lọ́ ọlọ́run rí wọn ìyẹn ni mọ̀rọ́ so bàbá ti rè wọ́n ti lẹ́rù yẹn nìyí so wà níbi pé à ń lo secret application tó òye òde kò yẹ kó dé lẹ́bù bẹ́ẹ̀ pẹ̀lú àwa àti àwọn ìyàwó wa àmọ́ ìyẹn ò ní ká mọ́ gba fóònù wọn wọ́n sì lè wáyé ìgbà tí wọn ò lérò ìgbà tí wọn ò àgbò àtàwọn ọmọ wa gan mú fóònù ẹ wá àyàbọ̀ ìsúnmọ́lé kí fóònù mi wá èmi bá lè lé yín mú ní mú fóònù ẹ náà ni obìnrin tó bá sì dúró ìnáwó lúwàbí tẹ́sí yé ló gbélé àti kí ló bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá pé àwòrán yẹn ló bẹ́ẹ̀ náà ni baálé ilé yẹn náà ló bẹ́ẹ̀ wò ó tó di kò sí síkírìtì ń bẹ̀ ẹ́ gbé e fún ti gbé e fún á fún ìjẹ́jú mẹ́wàá wọn ló wà fọ́ọ̀tì fún tẹ́jọ gbogbo tó yà mọ̀ sí kóòdù mọ̀ sí kóòdù mọ̀ sí kóòdù tó tá a bá ń ṣe báyẹn nìyí èyí ló mọ̀ fún wọn ní consciousness pé àwọn gbọ́dọ̀ lo kíní ìfún tọ́nà ọba tí kò yọnu sí á sì ti jẹ́ káwọn náà mọ̀ pé á ah, ọkọ mi òmòtútù mi ó bí o ṣe sílẹ̀ bẹ́ẹ̀ ni ìdí sílẹ̀ omi nu wọn gbogbo àwọn kíní fans àwọn eré wọn dàn wọn gan jágàjágá yẹn lù wọn lè ní lórí fóònù wọn àti àwọn fíìmù míì àwọn yorùbá fíìmù míì wọn lè in fact omi lè wà nínú àwọn groups àwọn mùtàdà yẹn tí kò yẹ kí wọ́n wà obìnrin òsì lẹ́tọ̀ọ́ láti lè wà ní any group any group àti pẹ̀lú ìyọ̀dọ̀ ọkọ ó lè sọ wà ní group tọkọ rí mọ̀ tọkọ rí yẹn dáa àmì ẹ̀yìn gúrùmù ọdún kan tẹ̀ jùlọ ìdìlì a ó kọ̀kọ́ sọ fún èmi ọkọ rẹ náà tó máa lọ lékè èmi ọkọ ní ìmọ̀ lọ lékè èmi lọ lékè kọ́kọ́ ṣọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà wà lórí social media groups tí kò yẹ kó wà mẹ́ ibẹ̀ ni ó ti lọ gúrùmù eh, single mothers eh, eh, only one wife àdánwò wà dé sínú family sọ àwọn kan yẹn nìyí láàpò wọn sáà kéèkì sí i à nídìí pé à ń download the application kan but applications wà. Wow dáadáa tó bá orí play store tó ó wà bọ̀ spanish yẹn. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì nípa àwọn ọmọ wa tí ó sì pé ọdún méjì àmọ́ wa kéékèèké a ní kò bójú mu kálá mú àwọn ọmọ wa sí mọ́ṣáláṣí torí pé wọn ò wá kírun àwọn gan ò mú wọn wá kán wá kírun a mú wọn wá láti fi àṣìṣì màmá wọn lé ni wípé ìyá dáná oúnjẹ ó ti sọ́ọ̀bù wọn káà náà nù kò dáa gbọ́dọ̀ àníyàn yẹn kò kò dáa ọmọ yẹn ọmọ wọn gbọ́dọ̀ dàgbà mọ́ àníyàn yẹn mọ̀ wá ẹ̀sìn ọlọ́run ò tóbi lẹ́nu wọn púpọ̀ wa gbà ẹ má mọ̀mọ́ yẹn wá kílẹ̀ wá fún ẹ mọ̀ ń bọ́ máa ń sunkún gan-an máa ń sunkún so mi dẹ̀ tún fẹ́ fi ilé ọkọ̀ máa ké ni mo ní tẹ bá lọ ṣe tó bá ń ké ńkọ́ àmì ah, ni àárá ah, o ẹ bó ṣe ẹgbẹ́ ìbálò náà nìyẹn ṣùgbọ́n wà táà ti pàtàkì yí ọlọ́run tó di ó pàtó dájú pé tọmọ wa bá ń sun kódà kó mọ̀ sunkún gan nìyí àwọn garaajì adúláì ló gbé mọ́ kí ló fẹ́ lọ sí mọ́ṣáláṣí kò fẹ́ lọ kí o kò fẹ́ lọ kí wọ́n fẹ́ lọ kí kò sí ìlú kankan kò sí kankan so àtọ̀ eléyìí kò bójúmu rárá àti rárá ẹ kò bójúmu. ààrí tẹ́kìtì kan tẹ́kìtì tó sọ pé kí ẹ̀ma máa wá sí mọ́ṣáláṣí kò sí tẹ́kìtì náà. gbogbo àwọn ọmọ yìí o ẹ máa kó wá sí mọ́ṣáláṣí kò sáàdìsì náà kò sáàyà kùránì náà. tọ́ hasan àti hussein máa wá bá anabi sallallahu alayhi wa sallam nínú mọ́ṣáláṣí anabi kan ló mú wọn wá number one anabi kan ló mú wọn wá àwọn náà máa wá fúnra wọn eléyìí sì nìyí èyí ò ní ṣàfẹ́ kú ẹ̀ lókùngbà tí ilé ìmọ̀ọ́mù bá ti wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí tó di ìmọ̀ọ́mù tí ilé bá ti wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí kò sí amọ̀ rẹ̀ mọ́ wa kọ́lá kejì ìmọ̀ọ́mù nìkan jẹ̀mọ́ tó bá ń gbé bí mọ́ṣáláṣí sábàdé ilẹ̀ ìfihàn bá bá lé mọ́ṣáláṣí wọ́n ti wá wù ú àbí ẹ lásán yín bàbá bàbá kan sọ̀rọ̀ ilé wọn ni ẹ lọ àwọn ilé àbáwọlé ni àwọn tó yẹ mi tí ilé rẹ̀ bẹ́ẹ̀ ti wà ní yíìsì tí mọ́tíláṣí wà ní wẹ́ẹ̀sì ni ẹni kò ní dẹ́yìn wò so àwọn tí ilé wọn bá ti wà lẹ́gbẹ̀ẹ́ mọ́tíláṣí ó mọ́ sábà máa ń ṣẹlẹ̀ dáadáa lọ́pọ̀lọpọ̀ tó dájú pé wọ́n á fi àwọn ọmọ wọn wọ́n á wá wọ́n á sọ mọ́tíláṣí di jẹ́pẹ́ àwọn ọmọ wọn wọ́n á sọ mọ́tíláṣí di kíni wọ́n á sọ di ilé inú dájú pé ilé àbí mọ́tíláṣí tí wọ́n bá ń kọ́ sínú compound mọ́sálásí bá kọ́ sínú compound ẹ lọ wò ó gbogbo àwọn tẹ́láǹtì ilé yẹn nìyí dájá mùsùlùmí tó máa wá kírun mọ́sálásí àwọn ọmọ wọn náà nìyí wọ́n mọ̀ wá sí mọ́sálásí yẹn àwọn àbáyọ ó ṣe extra effort wọ́n á gbìyànjú tó pọ̀ táwọn ọmọ kékeré òfin máa wá àjẹ́ bẹ́ẹ̀ tó bá ti dúró ti bẹ́ẹ̀ dídáyé mọ́sálásí ló mọ̀ ọ́ lọ àti pápásì. ká fọ́ gẹ́gẹ́ bí wọ́n rájọ́ dọ̀ tó bẹ́ẹ̀ ṣe tí hasan àti hussein máa ń wá bá anabi wa muhammad sallallahu alayhi wa sallam gbàgbé anabi lè wà lórí irun tó ti yé anabi forí ó wà ní sunsun àbí dáhùd anabi wa sallallahu alayhi wa sallam wà ní sujud bọ́ èdè nìyá bẹ́ẹ̀ ní ṣe lórí anabi ó sì ń jíjẹ mọ́ fáwọn èèyàn anabi wa pẹ́ ní sujud kìdí pé kò fẹ́ ti sọ́ọ̀bù wọn mọ̀tánàbí wa sálámọ̀ tán wọ́n sáré à ah, sujud yìí pẹ́ ẹ̀ mọ́ bínú àwọn ọmọ mi náà bí sì lẹ́yìn mi mi sì fẹ́ disọ́ọ̀bù wọn ṣọklẹ̀ òun kọ́ ló mú ọ wá ókè umama bintu fatima radiyallahu ta'ala anhuma fatima ọmọ anabi sallallahu àbí zainab zainab ọmọ anabi sallallahu ta'ala ọmọ tó ń bí náà pè ní umama anabi sallallahu ta'ala máa ń gbé òun wá ó gbé wá lẹ́ẹ̀kan wá sí mọ́síláṣí ó gbé wá ǹdí wá ló ti gbé wá sí nìyí kò disturb anybody ó gbé nǹkan ìdání tó bá ti fẹ́ rìkú yóò gbé nǹkan ìsílẹ̀ tó bá ti fẹ́ lọ́rọ̀ yóò gbé nǹkan ìdání tó bá fẹ́ forí kanlẹ̀ yóò gbé nǹkan ìsílẹ̀ sẹ́wọ́n wò ní sọ́ọ̀ ẹ dákun ẹ sọ fún mi ọmọ wo lórí ẹ ọmọ wo la lè wọn la lè tí o dúró pé ọ̀pọ̀lọpọ̀ kan ṣẹlẹ̀ láwọn mọ́ṣáláṣí wa lébi èmi táàrí tẹ́kìtì fún nígbà táwọn ọmọ bá wá mọ́ṣáláṣí á wà kírẹ́ẹ̀tì irregular sáà fún fáwọn ìmáàmù àwọn àwájú àmọ́ kéékèèké àwọn ni wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ kàmáì lẹ́gbẹ̀ẹ́ mọ́mù sáfà alákọ̀ọ́kọ́ àwọn wà lẹ́yìn wọn lóòótọ́ tó ẹ bá àwọn ìbámu ọ̀rú kí lóòótọ́ wọ́n tó kínu kí ló dé fún wọn lẹ́ẹ̀kan wà láàrin jẹ̀mọ́ wọ́n láàrin sáfù sáfù mẹ́ta la ní kò pé méjì sáfù ọkùnrin sáfù ìmáàmù àyè ìmáàmù àwọn ọkùnrin àwọn obìnrin but nísìnyí àwọn ọkùnrin sì àtúntì pèsè méjì àwọn ọmọdé tábọ̀ ọmọdé tábọ̀ ọ̀gbẹ̀lagbà tó mọ̀lá mẹ́tọ̀ yẹn nínú fíkìú tó ní táwọn ọmọ bá bẹ̀ rí tà ń ṣe yẹn làwọn ọmọ kà fún ẹ̀kọ́ ẹ̀sìn tó wà gbọ́dọ̀ kọ̀rẹ́ jù yẹn ọmọ tó bá lè dárun sí fún rẹ̀ ní ò lè kó mọ lọ ilé kí bàbá rẹ̀ máa mú lọ. nà jẹ́ lábẹ́ bẹ́ẹ̀ njẹ́ àti ẹ̀rí sàbẹ̀ kan tó gbé ọmọ wá mọ́ṣáláṣí suna gbọ́ ni ká mọ́ mo wá sí mọ́ṣáláṣí ọmọ tí ò tí tó kírun tí ò tí gbọ́dún méje suna kọ tó bá gbé ni àwọn sọ ni dùbọ́ nílẹ̀ àlẹ́ yìí wájú wájú wájú. sọ̀tà lọ́dọ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam kì í ṣe ẹ̀rí àwọn alùsùnà lóòótọ́ náà àwọn àlàbà sábà máa ń bá lè mímọ́ o ìmọ̀ alùsùnà bòmí o so kò bójú mu kò bójú mu rárá àti lọ́kùnrin àbí lóbìnrin láì wọṣọ láì wọ kankan sára yorùbá sì lọ́gbọ̀n yorùbá ní ọmọ kékeré la fi ń wọn àgbàlagbà gbọ́ ọmọdé bá wá wọn kíláàsì tí òun kankan ti dì gbogbo ẹni máa ń wò ó bọ́sẹ̀ ń wo náà náà ń wo àgbàlagbà kò bójú mu tí àwọn ọmọ wa gbọ́dọ̀ mọ̀ pé mọ́sálásí nìyí ó ní àpọ́nlé ó ní ìwọ̀ kì ṣe ṣọ́ọ̀bù kì ṣe ọgbà àtúrà kì ṣe ilé ìtura ilé ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ni. tó wò nígbà fọmọ rẹ kéékèèké kan wá bọ́tọ̀ tí ẹ bá lóun fẹ́ gbé ọmọ wá fún rẹ tí ò ní disturb kò sábúrú ńbẹ gbọmọ rẹ dání mọ tí kírun wọn náà máa kírun pẹ̀lú ẹ mọ bá ti rùkú gbọmọ rẹ lẹ wọn náà bá ti e dundun tọ bá lọ gbọmọ rẹ lẹ tó bá yẹ wà gbọmọ dání ó máa <laughs> èyí ò lè yóò ba irun jẹ dẹ ewu la gbọ́dọ̀ gbé ọmọ dání ọ̀pọ̀lọpọ̀ tí wọn sábà máa ń fi dé pé àmú ọwọ́ kan wá kírun kọ àmú ọwọ́ kan délé sinmi òun la fi wọn ṣe ìyẹn nìyí kò bójúmu rárá kó ṣe wọlé fọmọ náà. Inshallah, I'm going to tell you tó ti di àlò fún ìlera rẹ̀. ṣáàlà fẹ́ǹtì àádọ́ rẹ̀ tọ́tọ́ rẹ̀. àwọn ìbéèrè bàbá yín náà ló wà fún láti fi ìjàmbá fún mi. àgbọ̀dọ̀ ah, àfojúsọ ọ̀rọ̀ wà fún láti fi ìjàmbá fún mi. وعليكم السلام ورحمة الله وبركاته.